ó ti la àwọn ìlànà náà kalẹ̀. báwo la ṣe máa lo ìgbésí ayé wa tá a fi máa rí ìsinmi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fi sáyẹn ẹ̀ kalẹ̀. àwọn ètò wo là á mọ̀ gbà kí àlàáfíà yóò fi jọba nínú ayé wa gbogbo ẹ̀ náà ń bẹ nínú Al-Qur'an al èyí tá a bá wá nínú Al-Qur'an tá a bá a àbá nínú súnà dàndẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó túbọ̀ sí pé ìgbésí ayé tọ́lọ́wọ́n ọba fẹ́ ká wá gbé tọ́lọ́wọ́n ọba òfin yára sí ìgbésí ayé ìdẹ̀kùn àti ìdẹ̀ra sí. abániwo láti máa rí ìdẹ̀kùn àti ìdẹ̀ra yìí àti ìfọkànbalẹ̀ nínú wa làwọn wá káàkiri nínú àlùkò àlà nínú súnà dàgbà Muhammad sallallahu alaihi wasallam. kẹwàá rí gbogbo ìjọ tí àwọn èèyàn bá ti ń rò pé ìtọ́lọ́wọ́ bá lálẹ́ yìí àwọn ọ̀rẹ́ ti láti tẹ̀lé ìlànà tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ wọ́n bá ti ń pa ìlànà náà sí ìfọ̀kànbalẹ̀ oríire ìgbádùn tó yẹ ká rí nínú ayé àtìmọ̀ wa àárín rẹ̀. àmàmà wá dààmú káàkiri àmọ̀ wo la fẹ́ sáájú bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí ibi tó yẹ ká ká sí kọjá pé nínú tọ́lọ́wọ́n bá ti là balẹ̀ fún wa bẹ́ẹ̀ ní Al-Qur'an àbí nínú sunna àtàlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam. tábàwò pé ti ayé táwọn èèyàn ń gbé láyé nìyí ìgbésí ayé tí ò ní kọkànbalẹ̀ nínú mọ́nu ìgbésí ayé tí ò sí ìdùnnú bẹ̀ mọ́nu ìgbésí ayé táwọn èèyàn ò rí dáadáa mọ́ nínú ayé lókùn táwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ sì ni ètò bí táwọn èèyàn máa lu gbogbo mọ́ yìí ó ti pé wọ́n ti gbé òfin ọlọ́run ọba jù sílẹ̀ wọ́n ti gbé ti ọlọ́run ọba tó là kalẹ̀ fún wọn ara yìí ti gbé e kalẹ̀ kàkà tó yẹ kí wọ́n wá máa rí ọ̀kan wàhálà àti ló fún yìí wáyé ọlọ́run sọ nínú ọ̀sẹ̀ tí a ń lò lọ́wọ́ oníròyìn kan jáde ìròyìn tó wá jáde yìí títọ́ tó sì jáde lọ láàrin jọ́nà àtijọ́ mi àtúwọ́n ń gbọ́wọ́ èmi káàkiri ẹ wà máa rò pé ayé ti wá ti báyìí fáwọn èèyàn bẹ́ẹ̀ bẹ̀ ni ẹni tó fà á òun náà ni bí wọ́n ti gbé nǹkan tí ọlọ́wọ́n ọba sọ àádọ́gbọ̀n ta ara ètò tọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ ara yìí ti jùlẹ̀ wọ̀ sí mọ́. àárín lọ́kọ láya adùn ló yẹ ká mọ́ ọ nífẹ̀ẹ́ ìgbé yẹn níyàwó oríire ló yẹ kíyàwó jẹ́ ìgbésí ayé ìdùnnú o lè gbésí ayé gbéyàn lọ́sọ ó dẹni gbésí ayé gbéyàn láyà. làkínà mùsíbà pọ̀ mùsíbà tá a rí ni pé àwọn èèyàn wá ń lọ́kọ wọ́n dẹ̀ níyàwó lèmi èyí tí wọ́n ti wá nídùnnú bẹ́ẹ̀ wàhálà ló wá ebe rí bẹ́ẹ̀ bá bá wọn parí ìjà yìí tó bá gbádùn ara wọn fún ọ̀sẹ̀ kan oṣooṣù mẹ́ta ni wọ́n fi jìyà rẹ̀ kí ló fi kí ló fà á onígbé nítorí pé ìlànà tí ọlọ́run ọba ní kájọ mọ́ fi gbé nínú ọkọ̀ láyà á ti gbé jù sílẹ̀ àtẹ̀lé mọ́ tó àtọ̀ní lójúkù náà gbogbo nǹkan ẹ̀rí ọlọ́wọ́ bá ti mọ tí ó ṣẹlẹ̀ àti tí ó padà ṣẹlẹ̀ àti tí ó lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba ti wá gbé àwọn èèyàn kalẹ̀ fún wa nínú àlùkò àgbà àwọn èèyàn kalẹ̀ àwa rí nǹkan yìí lọ́dọ̀ ara wa. ẹrúbìnrin kan òun àtọkọ rẹ̀ níjà láti two thousand and seventeen ló ti ṣẹlẹ̀ òun náà ní sanda òun àtọkọ rẹ̀ ń ṣíra wọn gbọ́ nínú àhàlà wọn ni tó rí lọ́dọ̀ ọkọ náà ní bí ó rí píṣọ ọmọbìnrin tó wà nínú lórí fóònù ọkọ irú kí lè náà ń tẹ̀ kí ni kí yóò lè náà níbi tó ti kíra wọn pọ́ tí wọ́n ti ń traje ẹni olùgbà níbitọ́ kìnìkan ó lé jẹ́sí ẹ̀sìn ó lálàyé mi ò fẹ́ gbàlàyé níbitọ́ kìnìkan ó ti kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kíra wọn wọ́n fọwọ́ kíra wọn ó bẹ̀rẹ̀ sí ní wọ́n lura wọn níbi tó ti ń lura wọn nìyàwó tí wá bínú àbí sójú kò ṣe méjì méjì wọn ló kàn mú ọ ìgò ó ti fọ́gò mọ́lẹ̀ pa ó fọ́gò mọ́lẹ̀ tán ó fún ọkọ nígbàyà before you know it gbọ́dọ̀ máa gbọ́ ọkọ̀ lọ́sọ̀ síjú ó ti kọjá sáré jẹ́ àwọn. ṣé sọ́nà wọn bá gbègbè tí ayé lọ́kọ láyà kalẹ̀ fún eléyìí náà nǹkan kan ti sọ ọdún nínú ilé yẹn ló fà á kò yẹ kó jẹ́ pé ìgbésí ayé lọ́kọ lára yóò gbẹ dáàmú ẹrí nìyẹn ayé tó ṣe pé táwọn bá rí báyìí yóò mọ wá pé áà èmi lè lọ fẹ́yàwó tèmi náà tẹ́lẹ̀mí náà bá tún rí àwọn

tó ti di méje lóyún bí ìjẹta àbíjà àbíjà ẹ̀rí adájọ́ wá sí ìdájọ́ lówó lórí lábújá wá sí ìrìn àná nígbà wo dájọ́ ti nígbà ṣe pé náà pa ọkọ rẹ̀ ní gbogbo gbogbo àwọn àlàyé ti rọ́lọ̀ ń pa ìdájọ́ lórí náà ni pé pa padà. àlùsọ òfin níbi ẹ̀sìn wọn ń dájọ́ sí ẹ̀ ń pariwo pé àà tánlọ́rẹ̀ jẹ́ tánlọ́rẹ̀ pa wọ́n dára ara ń dáńsọ nìyẹn níbi táwọn èèyàn ti ń fà yìí ọmọ lọ́wọ́ kí lè ọjọ́ náà tójú ìyòyò ìmí ìbá tún jáde láti kàṣínà ló tún ṣẹlẹ̀ wọ́n tún bá ọmọbìnrin kan náà wọn tiẹ̀ náà já méjì méjì náà sì tún ọkọ tiẹ̀ náà pa níjọ́ wọ́n ń dájọ́ sáńdà tó kó ìjọ gẹ́gẹ́ lẹ́lòmíì náà tún lọ rí gbọ́kọ tiẹ̀ lẹ́jà ọ náà tún gbọ́kọ òun náà tún kó lákòópa. jọ́mọ̀ ìdákun àwọn òyìn báyìí gbà tábà wá kó òwú ẹ̀kọ́ kí ni yóò fẹ́ máa bí yóò wá fẹ́ máa bí ìbẹ̀rù pé á ah, ṣé ìgbéyàwó náà ló wá rí báyìí ó wá ba nínú jẹ́ pé àwa wú àwọn ọ̀ràn tó ń ṣẹlẹ̀ sí lọ́dọ̀ wọn àwa jẹ́ mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí tó àlùkò hàn bóyá ìwà àtìyàwó yóò ṣe ìwà àmọ̀dé kó ń ó wá ti bẹ́ẹ̀ ó dàbí pé wọ́n ìyàwó rẹ̀ ń tẹ́ra yín lóbi ni pé ojú ń wú ẹ̀kẹ́ ń wú kíní kan ń wú gan ìjọ tẹ bá ti ń ba débẹ̀ ẹ ti ń fi ẹ̀kọ́ ìsìláàmù lẹ̀ náà ní ojú ma débẹ̀ wọ́n ẹ̀ là bí ò bá débẹ̀ ni kò yẹ kó tó bá wọn. ọ̀nà dánú kòrá nígbà tí gbé gbèsè ayé lọ́kọ láya kalẹ̀ ká ní bẹ́ẹ̀ la bá ṣe tọ́ ni kò yẹ ká mọ gbọ́rù òyìn báyìí. tọ èyí táwọn ará ló bá tún dà náà la bá tún gbọ́rọ̀ èyí tiwọn náà jẹ́ nílùú Saudi Arabia ẹ ni ọlọmọbìnrin kan gbé dájọ́ dị náà fi gbé dájọ́ jáde nínú kóòtù wọn náà nílé ẹjọ́ wọn ṣe dájọ́ lórí ẹrúbìnrin kan pé pẹ̀lú eléyìí náà ti tó bá pẹ̀lú ọkọ rẹ̀ yìí wọn ní kọlọ rẹ̀ pa òun náà padà. ìjẹ́ kí ló ṣe ẹ̀wọ́n ọkọ pa náà ni ó yọ ó sì fún rẹ̀ pa. ọkọ rí pé kí ni ìwọ́n ń jọ pé a ṣé ìsìláàmù ni ò kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni àbí òní tẹ̀lẹ̀ ìsìláàmù kọ́ o bí àwọn ọmọ bí ìsìláàmù ṣe ní kí lọ́kọ láyà ṣe máa bára wọn dé á rí pé kò sí ẹ̀sìn kan tó polówó òṣèṣe ayé lọ́kọ láyà tó lálàáfíà tó tó ìsìláàmù làkíkà ni mùsùlùmí àmọ́ pọ́blẹ́mù dání báwa mùsùlùmí òde òní ó ń kọ lásán làá jẹ àtẹ̀lé sí fẹ́ tó kíra wa. tábà tẹ̀lé tí ń bẹnu síra wa ni à ń lọ́kọ̀ à ń láya kò yẹ kó di bẹ́ẹ̀ para yín àtò ló yẹ kó mọ̀ wọ́n bẹ́ẹ̀ ó yẹ jẹ́ àwọn èèyàn tó ní pé wọ àti lágbájá fẹ́ra rẹ kó náà lóun náà sì ti fẹ́yàwó torí ẹ̀ á ah, ṣé bí à ń fẹ́yàwó ṣe fẹ́ ń dùn lórí ẹ èmi yóò wá mọ karú òyìnbá o tẹ bá gbọ́ ti ṣẹlẹ̀ ń bí àwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ bá bá wọn parí ìjà lẹ́nu ẹ̀ tó bá wọn parí ẹ̀ lọ́la lásìkò wọn ti wá mọ̀ wọ́n wọ́n ti mọ̀ wọ́n lórí ẹ̀yà ara wọn ariwo ní ẹjọ́ mi ẹ wọ́n pé ah, ṣé Islam ni ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní irọ́ o Al-Kùránì kọ́ wa àwọn náà tẹ̀lé láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé Islam ti pariwo ti fún wa nínú Islam nínú Al-Kùránì ìfọkànbalẹ̀ wa àmọ́ tẹ̀lé táwọn ti tẹ̀lé táwọn wa gbọ́dọ̀ mí ìfọkànbalẹ̀ lọ́dọ̀ wọn ti sọ fún wa ní Al-Kùránì yìí الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمر وهم مهتدون olùwàlẹ̀ àwọn ẹ̀sán bá ní ìgbàgbọ́ tí wọ́n ti dá ìgbàgbọ́ papọ̀ rán dá àbòtí papọ̀ mọ́ ní ìgbàgbọ́ wọn wọ́n àbẹ́ẹ̀mí ọlọ́wọ́ ọba wórogún wọ́n dúró ti dẹ́nu ọlọ́wọ́ ọba sọ nínú tírà mi ọlọ́ni ìlà ìkà láwọn ohun àmì irú àwọn olùgbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí fọkànbalẹ̀ wọ́n ò mọ̀ òǹtẹ̀dùn àwọn tèmi má mọ̀nà jama nínú kéwù à ń pè kíní kan ní la mọ̀lẹ́mọ̀kọ́ ọ̀làbà ìyẹn ni pé tọ́lọ̀ àtàlùkùrá ni bá sọ̀rọ̀ àbí hadith ànábi sọ̀rọ̀ táwa wá gbọ́ yìí há wa ni ẹjẹ́ amúdàbí di ọ̀rọ̀ mi wá kó lè yé wa dáadáa ẹ̀dá kò tọ́lọ̀ bá ní àwọn tó nígbàgbọ́ tí wọ́n sì dúró ti gbàgbọ́ wọn ló yẹ kí wọ́n dúró sí tí wọn ò pé nǹkan míì lẹ́yìn èmi ọlọ́run tí wọn fi kíra mi kalẹ̀ ọlọ́run láwọn ni wọ́n ní kọ̀ọ̀kan balẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ ti gbàgbọ́ wọn ó ti èmi ọlọ́run ọba wọn dáadáa wọn lè kànbalẹ̀ àṣẹ́rí gbogbo kànbalẹ̀ tó ayé yìí ti gbàgbọ́ wa ni àìjẹ́ sí ọlọ́run ọba ni ti òfin ọlọ́run ọba ni àwọn èyí tá a ẹtú wà wọn náà lẹ́nu ọ̀sẹ̀ kan lọ́sẹ̀ méjì náà ẹwà àwọn tó tún àti ní nàìjíríà wa àti nínú mi àwa ní nàìjíríà àjàkálẹ̀ àrùn ní bá wa jà fún làìsàn látà látà fífà pẹ̀lú ẹ̀wọ̀n mi ẹ̀ àti ibi èkúté ló ti wá àwọn ọ̀kẹ́gbà kan bẹ́ẹ̀ analyze níbi oṣù mélòó àti ọdún kan sẹ́yìn wọ́n ní ó lójú rẹ̀ èkúté náà kékùté tó máa ń gbé àìsàn látà wọnú ìlú èkúté tó ní ọmú tó pọ̀ báyìí tẹnu gbó gidi ugbo gbó na náà máa ń wà tó ṣùgbọ́n lápá àwa èèyàn ti ń sọ àwọn ẹnu gbó yìí dìgboro àwọn èkútó yìí náà wá rí wọlé wá àwọn náà ń kọ́ àìsàn yìí wá bá wa. ẹ wo bí ọdún ká àbọ̀dún méjì sẹ́yìn àti kọ́kọ́ awọn àtúntì ń tún ran padà báyìí náà. ọgọrọ àwọn àwọn òkè àwọn mi láwọn nàìjíríà àìsàn yóò yẹ kó spread ká níbi làwọn èèyàn dúró lòfin ọlọ́run tàbá dúró ti ti ń bẹnu ẹ̀kọ́ tí islam ti kọ́ wa àìsàn nìkan kò yẹ kó wọ kò yẹ kó wọ̀ pé tí ayé àwọn ọmọ nìyẹn in the first place pẹ̀lú tó lọ́wọ́ bá ti kalẹ̀ sínú ayé àti ètò tó ti gbé kalẹ̀ sínú àlùkò hàn àìsàn yìí tó lọ náà ní káàní làwọn èèyàn dúró lọ́wọ́ bá ti gbé kalẹ̀ ẹ má gbogbo ẹ àìgbọ́ òun náà níbi látàjú àmúwa là ara wa i China táwọn náà wá pẹ̀lú àwọn nílùú alágbára coronavirus nígbà wọn náà jà láti ọ̀sẹ̀ méjì ó ti dẹ́ gbà mítọ́ lọ́wọ́ ní wọn náà. kò sì pẹ́ kò pẹ́ wọn mùsùlùmí tó ń jẹ ẹran wọn bí ìgbà tá à ń jẹ ẹran ọlọ́wọ́ pé àdánwò ni ó pe báwọn náà ó ti ti ń pariwo ìjókù lọ́dẹ̀ ni wọ́n sọ pé ẹ̀yin mùsùlùmí ẹlẹ́kùnjẹ́ ẹ̀rí bá wa bẹ lọ́wọ́ ẹ̀jú lọ́wọ́ ọba yín. jẹ̀mọ́ tá a bá dúró ọba wa bọ́lọ́run ọba ti gbélé ayé kalẹ̀ kò yẹ kó sí dààmú kò yẹ kó sí wàhálà kò yẹ kó àwọn ọkọ̀ kó á níyàwó kò yẹ kó wàhálà fún wa àmọ́ gbogbo nǹkan wàhálà ó di àgbákò ó di àìníkọ̀kànbalẹ̀ tó bá rẹ̀ láàárọ̀ báyìí kó tó dalẹ̀ yóò padà sọ̀kò ní orí ọkọ̀ tí gbẹ̀rù. kí ló fà á rẹ̀ wò ní kankan ti nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa ni nínú kó ṣe kókọ ló gbé àbí ìyàwó ni òṣè tọ́lọ̀wọ́ bá kalẹ̀ fún náà. gbogbo ní lọ́kọ̀ bá ní ń bóyá ọkọ ni ò tẹ̀lé tiẹ̀ àbọ̀kọ ń tẹ̀lé tiẹ̀ ìyàwó ni ò tẹ̀lé tọ́lọ́wọ́ bá lé bá tẹ̀lé kò wá ti fọ́kàn balẹ̀ mọ́. abẹ́lé wa wà lóṣù náà ní ìlú ọ̀kára ní ìlú ọ̀kára ìgbésí ayé wíkálukú wa ọlọ́mọdé àjà ń ṣe àbí A àmì àkókò àbí ká mú àlàyé tí o kò sí kájọ pété wá kà ká ṣe tẹ̀sí rẹ̀ alẹ́lu wá kà ẹ̀mọ́ àyà ká gbé ti reality ká wà reality pẹ̀lú ra wa ọkọ àtìyàwó wọn fẹ́ bára wọn gbé kí ni Islam náà lọ Islam kọ́kọ́ kọ́ gbogbo ọkùnrin ní ẹ̀kọ́ kan tó ti fẹ́ níyàwó ipe ọtí ń ronú pé mo fẹ́ níyàwó mi ànábì mọ̀ ní lọ́ọ̀rì mọ̀ pé èyí tó fẹ́ ní òní pé èyí tó mọ̀ rí tẹ́mi rẹ̀ ó mọ̀ kọ̀ tó mọ̀ rí tí ó mọ̀ fi ọ nínú tó mọ̀ rí tí ò ní bá làákà ìjẹ̀bù onáńpẹ̀ lóbìnrin. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó ní ìtàwùsù bìnnìta ìkọyọ̀rọ̀ ìtàwùsù bìnnìta ìkọyọ̀rọ̀ fa iná ònà kùlíkìnà lè bìlà anábì ní ìwọ ọkùnrin tó bá fẹ́ bá obìnrin gbé ó ní ẹ bá àwọn obìnrin gbé dáadáa ní o ìyàwó lobìnrin bá jẹ́ tiẹ̀ ọmọ lobìnrin jẹ́ tiẹ̀ ẹ̀gbọ́n lobìnrin jẹ́ tiẹ̀ ìyá lobìnrin jẹ́ tiẹ̀ arábìnrin gbogbo orú ọ̀nà tóbìnrin bá ti jẹ́ tiẹ̀ ìta bá ti ń pè lóbìnrin arábìnrin sùúrù dẹ́ẹ̀bì bá wọn gbé wọn. nítorí pé àwọn obìnrin yìí anábìnrin ń jọ́tọ́ lóhùn ọba fẹ́ dá wọn àpèjúwe wọn ni pé wọ́n dà gẹ́gẹ́ bí egun ìhà wa tó wọ̀ yìí anábìnrin báwọn obìnrin ti wọ́nu ọ̀rọ̀ ẹnu wọn wọ́n sọ̀rọ̀ nígbà mí kò ní bá yìí obìnrin ó jáde nílé tó ọmọ bóyá kó ní bó ti jáde ó lè mọ sí dáadáa ó lè dáná fún ọ kó dáadáa ó lè bí ìyàwó tèmi ó wá dá hundred percent kìí ṣe bí ayé ta wà yìí irú ìyàwó bí àlìjámọ̀ láti wíwú ẹ̀ àwọn ọba àlìjẹ́nà sì nìkan ni wọ́n lè kọ́nà sí ní àti wà ní ọba àlìjẹ́nà kó má ti wá lọ́mọ náà sọ̀tọ́ níyàwó tó àní ní complain lé lórí mọ̀jẹ̀ ń tọ́ níbo láti yin jọmọ́ àlìjẹ́nà sọ́jọ́ ẹgbẹ́ ayé yìí là ń sọ kò sí ìyàwó tó bá fẹ́ ẹ tó bá ní ìwé lobìnrin máa ń kà náà ti máa ń nílà ká yìí yóò kàwé jù bẹ́ẹ̀ lọ ọ́ ó ní nígbà míì tọ́wọ́ wọn bá tún iwe lówó fún ọ ìwé tó kà ń gẹ́rẹ́ lọ́dún wá kà gbáko jẹ bákú bẹ́ẹ̀ ni máa tẹ́lẹ̀ ọgbọ́n ọlọ́run tó gbó owó rẹ̀ ti bá ń pọ̀ rẹ̀ kan ti dáwọn nìyẹn ìsáwó tó bí ní sáà o

ànábì ní fa ẹnìdà hamsa tó kí ìmúhu kàtàkùtàkù tá a bá a pè ìyàwó rẹ tó wọ̀ yìí tá a bá ní à èmi ò fẹ́ sí ìyàwó tèmi wọ̀ ìyàwó tèmi gbọ́dọ̀ pátẹ́ẹ̀tì ni ànábì ní ọ̀ọ́kan ìyàwó rẹ gbẹ̀yìn níbi ẹgbẹ́ àti anabi wa títí kan anabi ní wàkásùrù ha tọ̀lá kù ha anabi ní kíkan tó ọkàn ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀ padà kọ ìyàwó rẹ̀ tẹ̀lé torí kò ní í ṣe ìwọ́n náà ti kóra ẹ̀jú wàhálà tó bá tún ọ̀ lè lọ tó ọba tẹ wá rí ẹ máa lọ rè wọ́n rúra àwọn ọkùnrin tó bá rí báyìí irú wọn obìnrin mẹ́wàá kò ní tẹ́ wọn lọ́rùn tó wọ́n fi kú láyé torí tó bá fẹ́ ilé ó lè ní kó mọ̀rọ̀ sọ yóò lè lọ tó bá fẹ́ ilé kò máa sọ́bọ̀ yóò lè lọ tó bá fẹ́ ilé kò mọ dáadáa yóò lè lọ tó bá fẹ́ ilé kò mọ nẹ́túnṣe yóò lè lọ tó bá fẹ́ ilé ó ní gbèrada yóò lè lọ tó bá fẹ́ ilé kò jẹ́ ìmọ̀ṣẹ́jẹ yóò kàn máa kọ kan nǹkan kan nǹkan kan ni torí kò fẹ́ gba reality reality sì ní kí bá ṣe tó bìnrin nìyẹn ìwọ ní kó ọmọ yìí tí wọ́n bá ti rí àtàkò tí wọ́n bá ṣe máa fara dà á àmọ́ tó wà ní kò jẹ nǹkan kan gbàgbé ọ́ kò tiẹ̀ gbogbo abá àti ìjòkó ìkálukú náà bá ti rí kálukú ìjọba ṣe á ìyàwó tèmi lóòótọ́ ó dàbí ọbẹ̀ ní mú mọ́ sí dáadáa ọ́ sì mọ̀ pé tí wọ́n ti ń kó tiẹ̀ lọ ẹlòmíì á ah, ìyàwó mi yìí lóòótọ́ á ah, ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu ìyàwó mi yóò dá ìtọ́ tí kò jẹ́ ẹnu ẹ wà máa túra ẹ ṣe díẹ̀ díẹ̀ anábìrin tó ọba ní gba ìwà ọ padà rẹ̀ wá níbi tó kù sí ọ̀tún o torí tún ní kọ́ sílẹ̀ yóò tún máa wọ́ọ̀tì sí ní o àti ní díẹ̀ ọ̀dàkẹ́

sẹ́ni lè lásán tí gbogbo ọkùnrin bá lọ rí kọ́kọ́ ní eléyìí nínú ìgbésí ayé ẹ̀ ẹ̀rá ìyẹn wá fẹ́yàwó ó padà wá já lágídí ṣé ọ̀rọ̀ rẹ̀ wá já tẹ̀ ń para yín tó ti nǹkan bí ìsìláàmù ni kò ní pẹ̀lú obìnrin kò ní kò ní síbẹ̀ ní bọ̀ tó tó ti gbéyàwó bá ti di pé àwọn èèyàn ń kóra wọn lọ́bẹ̀ wọn ń kóra wọn nígò ìsìláàmù ló láàrin wọn. tó náà ìsìláàmù ti jẹ́ kó yí òun náà pé ká nílò tó lọ fẹ́ lọ ní ọkọ tó ní nìyẹn ọ̀ọ́lọ́ yìí mọ̀ pé wàá lọ ní kinní kan àgbẹ̀ ní total submission ó gbọ́dọ̀ wà submissive hundred percent ìdákẹ́lẹ́ rẹ̀ sọ pé one hundred and one percent ní àbájọ bí àmọ́kò ti ní jẹ́bẹ́ yẹn jẹ́ tó tẹ́lẹ̀ gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ fi juwọ́lẹ̀ kọ́kọ́ tàtọ́kọ́ ló gbọ́dọ̀ jẹ́ tàjẹ́ tọ́kọ́ làjẹ́ irú ẹgbẹ́ tí wọ́n gbọ́dọ̀ mọ́ wa nù kéèjẹ ẹgbẹ́ kí lọ kọ́ òkè tí kálukú yín mi kò kàn fọ́ọ̀mù ẹgbẹ́ ni o ìròrí àwọn ẹlẹ́gbẹ́ kí lọ kọ́ òkè ní bẹ́ẹ̀ lágbárí rẹ̀ tọkọ bá pàdé nígbà tọkọ ní àìsàn gbọ́dọ̀ kò lọ

ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wà lọ́kọ́ ọkọ sì ní dákẹ́ mbẹ́ ó sì dákẹ́ mbẹ́ ni tó dákẹ́ ní ọ̀rọ̀ yọ̀bù kò ní yọ̀bù kí ló bí yọ̀bù wọn wọn nígbà tí gbà náà ni kò fẹ́ gbọ́ ọkọ ni kò fẹ́ fi ọkọ wọn bá ju àṣẹ nínú wọn jẹ́mọ́ èèyàn ní pé ayé báyìí ló tí bá ń dàrú tí bá ń gbóná jẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan balẹ̀ bẹ́ẹ̀ ẹkí kí ìtara nǹkan yìí ti láàrin ọlọ́run wa máa fi ń sàdéhùn gbà mí nígbà mí lọ́nà jẹ́ pẹ́ ìbára yín mo ní ọba ti tu délẹ̀ ń gbà jẹ́ pé obìnrin ordinary ilé ọkọ tó wà yẹn tó bá sì wà bẹ́ẹ̀ kò ní ju ó lè jẹ́ òun wọ́n rẹ̀ pé àmú kàwé délé ìlọ ó lè máa wọ́n rẹ̀ pé mo kéwú délé ìlọ ó lè máa tiru rẹ̀ pé mo lówó délé irú ti wà lára obìnrin ẹ̀yin tẹ́ ẹ bá máa ń ṣàtúnṣe ẹ mọ́kàn máa ṣe wá àti jara iná ni ò o kò sí jíjẹ́ báwọn nínú báwọn méjèèjì òwò wọn alukurani ló ń tó dìdí súrọ́tù tọ́lá chapter nínú alukuran súrọ́tù àtọ́lá ìyẹn ni pé chapter bẹ́ẹ̀ àti lè máa kọ́ra ẹni. Bàbá tó ó wà ìgbà láàyè ká kọ́ra wa ó wà nínú Islam.

lẹ́yìn ìdìbò sáàlì ó níyàwó nígbà tí ó bẹ yàwó láàbíra ìlànà Muhammadu rasulullah ìyàwó tó wá fẹ́ kẹrí sábà pariwo léwu ó pariwo náà tó bá délé ìfásímọ̀ lórí ìbẹ̀rẹ̀ ooo yìí ariwo ni sábà wọn parí ẹ̀ àà lẹ́yìn bá fi àwọ̀ ẹ̀ náà tún ní ooo ariwo ni ó wá ti gbọ́ yìí ojoojúmọ́ wàhálà ní àfúnmọ́jú bí tó já Usama ti ibi ní zẹ́yìn Usama sì rèé irú èèyàn tó jẹ́ èèyàn dáwò pé kò bá ẹni tá à ń pè níyàwó rẹ̀ yí mu nílẹ́kùn ó tura wọn lọ àmọ́ wọ́n fẹ́ra wọn ogun ni o ogun tó di pé ọ̀gọ̀rọ̀ bẹ́ẹ̀ ni máa sọ ìyá yìí pé àkàlà tiẹ̀ náà wàá jù lọ́kọ rẹ̀ ló gbọ́dọ̀ gbà kọ́kọ́ òlàjọ pé irú ẹ̀ lè máa láyé wa yìí náà ẹ má kàn máa rún mọ́ lọ sẹ́yìnbà tó dáa níta náà tó wá di pé àwọn méjì yóò wà kọ̀ǹbá ọlọ́gbà ọlọ́ni ńgbà tí zéyù ti rí pé a òun àtẹnu yọrọ àwọn oníwọ̀ mọ́ tọ́wá ní pé bẹ́ẹ̀ ká kọ́ra wọn ló kù wọn wá kọ́ra wọn ọlọ́wà ní tọ̀ ṣùgbọ́n wájú náà tà á rí ànábì sọ́wọ́ arọ́mọbìnrin yìí wọ̀ lọ́tẹ̀ sallallahu alaihi wasallam ànábì wa bẹ́ẹ̀ bá tí wọ́n ti ní ti dà ó padà wá dì kẹ́ nínú ìyá wa mọ̀ mí níwọ̀n tẹ wá rí ìyá yìí láti tó ti wá wọlé ànábì sallallahu alaihi wasallam

èmi a ọlọ́wọ́ ọba ló gbèmí bá nàbì ẹ̀yìn di àbàbà yín àtìyá ayé náà báyìí bá nàbì lọ́wọ́ níbi tí bẹ́ẹ̀ lọ́wọ́ tèmi lápàlédé ọlọ́wọ́ ló fa èmi la fẹ́ mú ni bí ìgbéyàwó dùn lámọ̀mọ́ fi ń ṣe báyìí tígbéyàwó bá dùn lọ́kọ láyà ń gbádùn ara wọn ní wọ́n lọ́wọ́ o ìyá nìyẹn o ìgbéyàwó wọn dání tí ò bá ìyàwó rẹ̀ wà ń kò sí pé ìyàwó mi torí ó mọ̀ pé ó lè padà wà tí ó fi tó títí òun kẹ máa rò pé àyàwó yìí náà ni wọ́n ń ṣe ní báyìí tó ń gbà míì ló kọ lè mọ́ compatible ìwà wọn lè mọ́ jọra lẹ́bùn wọn lé ayé lè mọ́ jọra ìwọ tó ń tó wọn náà mọrú ilé tí wọ́n ti tó ìgbésà lọ ọmọ bọ́lá ti ní kó mọ lọ́wọ́ rẹ

amákòtí tó bí ẹ̀sìn wa kọ́ ló gbèsè dùgbé kalẹ̀ àwọn èèyàn náà tó ń di ìsìláàmù dálẹ̀ wọn tóbìnrin bá mọ rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin lọ́dọ̀ ọkọ tó juwọ́lẹ̀ tó jurálẹ̀ kọ́kọ́ rẹ̀ ọ̀gbẹ́sì náà tọkọ náà máa ń tán pè lóbìnrin pé ẹ obìnrin sùúrù láti máa ń táwọn gbé o wàláhì láàrin tẹ́lẹ̀ tí ò bá dẹ̀ ní sùúrù pèlè gómìnir torí kò fẹ́ mọ ẹ gbọ́ àwọn abáwá pẹ̀lú tí wọ́n padà wọ́n láwọn obìnrin pé aláwòkù ni wọ́n aláwòkù náà ń sọ wọn àti wọ́n níwèrè ìṣe bá aláwòkù wèrè bá wòkù ní ìtọ́jú wòrè sọ irọ́ ìtumọ̀ aláwòkù ni pé obìnrin ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tí ó fi wọ sàárè nígbà tó bìnrin pa ọkọ tẹ̀rẹ̀ ẹ̀lẹ́ ayé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ni wọ́n máa wò ó àwọn ni wọ́n máa tọ́jú ẹ̀ tí wọ́n tún máa kọ́ ní fún tó wà ní dáa nígbà pé ilé ọkọ ló ń lọ múra kíkiri kan ilé ọkọ ló ń lọ bàbá yẹn ti fọṣọ

sọ́ọ́lì tí mo ń tán sọ fún ọ ni pé wò ó tán o bá wa wò ó lọ pẹ̀lú ibi tá a rí ìgbà lára rẹ̀ ti fẹ́ gbà yìí tọkọ bá ti fẹ́yàwó òun náà gbaṣẹ́ òun náà ti mọ tọ́jú ìyàwó rẹ̀ òun náà ọkọ ìwọ ọkọ náà wà ìyá ni mi ìwọ náà wọ́n kù náà ni ìyàwó náà ọkọ náà mọ̀sọ́ máa gbèsè nígbà báyìí máa ma sọ̀rọ̀ báyìí máa ma jòkó báyìí máa ma wọṣọ báyìí òun náà ti ń nù tó bá tó bá dé àárín kan báwọn ọmọ náà bá ti ń dàgbà ọkọ náà fẹ́ jáwọ́ yóò ti bá kí nìkan ìwọ náà wọn kò bá mọ́mì da wọn á wá mọ́mì kò dákẹ́ mọ́ báyìí náà ẹ̀ẹ́dẹ́gbò wá dá ní bàbá wò kú ẹgbẹ́ fún ọkọ ọkọ wò kú òun náà tún gbé fún ọmọ náà tún padà wò kú náà ni òun bá ní kẹ́mi rẹ̀ fún tó bá tún tẹ̀lé nìkan àwọn ọmọ ẹgbẹ́ òní lè wojú ẹ̀ mọ́ torí pé táwọn ọmọ ẹgbẹ́ bá sọ̀rọ̀ yóò gbé wọn tó ọmọ náà wá wo pé ẹ sọ fáwọn dúró àti sọ́mọ́lì tó jà á fẹ́jà mẹ́ra ó yà ní ayé bí nà ó ó lọ bọ́ bí mò ń bọ̀ mò ń bọ̀ àtẹnu tó bá yẹ kí bàbá rẹ̀ ló bá wájú gbọ́dàgbáyé ẹ̀ tó bá bàbá rẹ̀ wò kú ògbè fọ́fọ́ ọkọ wò kú ògbè fọ́fọ́ ọmọ náà wò kú òní àdúgbò fún ọmọ tiẹ̀ náà tí ó ti wá wọnú sàrẹ́ tí ogun yóò ti máa gbajẹ́ lórí obìnrin nù ìwọ ọkùnrin wò tọ́ ọ̀bá kan lọ rèé fún rẹ̀ sùn wọ́n kàn parẹ́ dànù. wọ́n parẹ́ so islam ti kọ́ ọ lẹ́kọ̀ọ́ ní ká kúrò síbi tó kọ́ wa tẹ́lẹ̀ tí wọ́n fèrè tó náà bá fẹ́ ní fọkànbalẹ̀ ní ọkọ ẹ̀ lọ gbogbo tó ń rẹ̀ yẹn lọ gbé sílẹ̀ ya gbogbo ya gbogbo ya kí lọ pé ó ní bíi ti àti ah, èmi ní ẹni wọ́n ti rẹ̀ sí mi owó ṣebí ó ti fọkàn balẹ̀ ṣebí tó ní ìjàmbá lòdì tó ní ẹwà déyìí àwọn ìtọ́rọ̀ kú òde lápájá kó mọ́rẹ́ lòdì ti sí ìbáyìí ń bẹ lẹ́nu ẹ̀ ó kẹni tí ó fẹ́ ó kẹni tí ó fẹ́ ṣùgbọ́n ní kálukú wa ká jòkó síbi tọ́lọ̀ wọn ọba tó fi wá láti ní àlùkò àn àti súnà lẹ́nu wa Muhammad sallallahu alayhi wa sallam ó tó wàá lò bóò ní àtẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam bóò ló ti ní àlò bí wọ́n bá ti ṣe ní kàlò kálẹ̀ mọ̀lú rẹ̀ káwọn orí ẹjọ́ kù dá máa rí àmọ́ ṣe rígbà ṣe ìdágbọ́rọ̀ náà sẹ́gbẹ́ kan kan wá bẹ̀rẹ̀ sí ní nǹkan ara wa èyí ń jèrè wọ́n ọlọ́mọdé jèrè ọlọ́mọdé àjẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى الله برحمة